الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته مقاطعة تبتع الله صلاة يسوي تبامين شوي ولود تبتع عليه محمد صلى الله عليه وآله وسلم يا شيخ أبابين وكراتين لغلتات بلوغ المرام الحافظ ابن حجر العسلاني رحمه الله تعالى وهو عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجل الفطرة متفق عليه وللترمذي من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل أحب عبادي إلي أعجلهم فطرة ansa wa an salim bin salim da ba salim bin salim ya abu labbas salim bin salim bin mali ibn khalid bin al-khazraji as-sa'idi za mu iro ne sun ya fayi sun ya hazan ke hazan lazanin a ne za a san da sun ne hazan na nan ya hazan ne ji na wanda ne ta ce daga hazan da sa'adu a ce ga salim bin salim to to da rusa ayyuwa ojú ràyọ ọgbẹ́ ṣiṣun gan rọ́bí ọlọ́wọ́ àrùn àwọn ga anna rasulallah isọ́lá sallam kalam da ní isọ́lá sallam ga láyé zalin nasu bi khairi iga ja kunki agwa a ta tiya alkhairu musulmi ja kunki agwa a ta tiya alkhairu ma ajjaril fitra abu ta ga jiye ci da daɗin mine gidi da gari da wasu ni alam ya ce mutafakun alai al-misali da musulmi ya gudu وللترمذي روى الإمام من حديث أبي هريرة دقى حديث أبي هريرة رضي الله عنه سخوجي دقى عن النبي صلى الله عليه وسلم وقال وقال الله عز وجل قال الله سبحانه وتعالى أحب عبادي إلي أعجلهم فطرة zane mi ye gbɔgan zane zi mi wa gan mi ni wu zi mi yo na ala yi gbèjì dada fi mi na wọ́n lé àmà kọ́ ọ̀gá àdàkí mu àká yìí ní ká á lórí rédíò yabo da shi gidi lalo da kini hadisin na misali rune lawe ke yusuru ya shari'a musulunci na da iyaka da tu da shishigi da zafi waze ne ko musulunci wuta ci gwari gama la'adisa a sallam wajen foro gan idadi ɗini ẹgbẹ́ ilé ilẹ̀ yahudi bẹ̀ nasara shi ba hadisa abi rera be na imam abu dawud abi ibn majah ladina ga annabi sallallahu alaihi wasallam ga la yazalu din zahiran ma ajala nasu alfitra adina ku ja ba adini musulunci ade izza wa de latu abike da jige da dimina li anna yahuwa nasara yakiruna e bane yahudi be nasara shi eh, la emi pe pata sashi ya rubidai shi zamani in za ya rubidai shi a na kina suku idan e sai wuri bai nasara shi ne ba dai abin da zamu shaga wa jiki a wa da ɗin na sai san yi gaciya rafi da shi mai jin yi imam muslim na ga hadisi ya bi afiyo ngawuni to masruk a ga da bana na aisha a kiga yawon nashi zaguba mini sahabe shi ya nabi sallallahu alaihi wasallam zaini da dadini zaini mai da daji sallah zaini da dadini mai da daji sallah zaini ma wale mi ki da sallah je fata na na isha ciga mini zaguba wuce zai zane da dadini mai da daji sallah no aga abdullahi bin mas'ud na na isha gan hakaza sana'a rasulullahi sallallahu alaihi wasallam ga an niga alibi sallallahu alaihi wasallam a ṣẹ́kí wọ́n ẹ̀gbọ́n tó náà ní ìgídígá lò a lè pé ọ̀gá lè pé òdàdó látà lọ bí kó ìlànà kó ó sì gan ìgídí àlò lọ wà láti kí a wà láti pé ní à ṣe bàbá àpàjùkò kóhùn ní wọn àdásá ńlá jìnrì òjò mo ti ti kí ọ mo ṣú tẹ́lì à èèlà mi tẹ́lì òjò àti èdè kí àárọ̀ àti èdè sáńlá àmá ń lọ́gbẹ̀rẹ̀ kí n bá ọmọ ilé ìpídé wúbà mi tẹ́lì jẹ̀rẹ̀ jíde they're two different things ìjídé àlò èyí sáńlá kó ewu dòbínú ọ̀gá gbẹ́mi ó àti ní ọ̀gá gbẹ́mi ó àti wọ́n lè lè sí àá wà ní sí àá ní wọ́n ti dàjú sá kọ́ wọ́n dàjú sá lọ wọ́n jí gẹ́ jiná súnmú kùrú àjò ẹjọ́ àjò sẹ̀mú àjò mẹ́tọ̀ àjò fúrúùtù lè jẹ́ àjò kẹsẹ̀kẹ̀rọ ní kí á nẹgbà yóò ní kí á wọ́n jí ẹ́ kèyí rí yan marimari ji ko yan funfu ji ko dolbina ko nuwa na zaɓe ya ɗin da yanzu nan wa a jawa ga a gaskiya wa ne ga wa mu tu ne mu yi da imani yau ya laja sai a ga ta laji zo ne wani kan ba fali kwari in ji nan ga ibawa a riga ma ku yi ran nabi bisa a da bai da shi aini illa tara ya tara huma malin da kun isman aga na ya taya ni bi tsakanin ya gubo na ga da sauki ga na ga da ga jugo ka ga duje lefiya ne ngo da Abdullah ibn Abi Awfa radiyallahu anhu kun ladi nga apa mabi Ali sallallahu alaihi wasallam e tsaye Ramadan mai gidi lozoro a da ti gabi na rikishi ila yi bidiyo uciga a ga nufi igidi da wani halitta bila rikishi inda albasa alana uci ci uci prepare na gidan yana ko a ne a tsallanci fi a ne za a tsallanci gare za a gabar da shamsu mina wuna وجاء الليل من هنا فقد أبطر صائمي يجي لك أبو أبواني يشي مدى أبواني وقال يحكي جو ذلك يا ظنونغا بيولا يمكي wíwọ̀n lọ́kọ́ ẹ̀nà àdífin ẹ̀wù náà ẹ̀dù díyú pẹ́mi kọ́ musulunci ma wọ́n wá iya kagbẹ̀ tó gangan níbi ṣíṣí yíyàn láti aṣọ agbóhùn púrúfù ẹ̀ ń bá àjú wọn o lọ́gbọ́ lága ìṣàjú mẹ́rin ló ti yí ló ti kí ọ ló ti pé mi ẹ́ kágbó ìdè rẹ̀ kó gbogbo ẹ̀ ń jí lọ́wọ́ anáà lọ́sibí قال قال رسول الله صلى الله عليه وسلم عليه صلى الله عليه وسلم يتصحروا اجفتهم فإن في السحور بركة بابنا جيجي السحور البركة دبو متفق عليه wọ́n sọ̀rọ̀ náà èyí ti bábà èyí ti ní èdè èyí kà ní àlìsíjìrò lóò tí ó yánú wọ́n rí ẹgbẹ̀ jíjú jẹ́ àlìbáríkà ẹgbẹ́ wàdí ládá wàdí kágbó ye le ka fo bi awi al imam abu da da al imam an-nasai alaji lafazin ngo ne ko to abu dauda al-hadithin al-ibadin musariya ga da'ani rasulullahi sallallahu alaihi wasallam ila sahur ga ni fa sallamiya ga je yi ce sahur عليه الصلاة والسلام يقول يجي يجي ففا في رمضان يطلع رمضان فقال واتباع لهم إلى الغداء المبارك إدي ده يجي يجي يجي عن ذلك وأشار رسول الله صلى الله عليه وسلم لأن أكل أن أكلته أولي عليه الصلاة والسلام في إشارة قد يجي يجي sahur inda ni ne rike tsakaniyar musulmi da azuyar musulmi da azuyar likita bishi al'imam muslim labe hadisan a muslim da wasu ga alif za a sanar da fasul ma bana siya da wasu ya bi alif kitabi aka lata sahari ya rike na da tsakanin jiya ga musulmi jo biya biya alif shi na wani giyan gici ba ba ina hadisin ne launa eh, wa ga yanzu giyan gici ya sahu ko hadisin ne mai ke laube ga giyan gici ya sahu alkhairu shi ko dabo an wace eji ta noci fura ta noci kunu ko zaɓe shi kebo su je jira kawai mu wasu da wani ke aki wala sahuru je muna ne ba sallan ga albarka da mu a mai la sahuru fata uji ebu go la me se ji sahuru ye bu go ngbe eh eh o le ti ja ah e la sahuru ẹni ìbàwá àdébí sọ́là sọ́là ìnagádọ́ ọ̀nà láti ìjọ tó mọ́ sókún wọ́n èdè sọ̀rọ̀ ọgbọ́n ìgbàgbọ́n gbọ́ká ẹgbẹ́gbọ́ yẹ̀lẹ́jì gbọ́ká ìgbàkó èyí gbọmọdé wà á yẹ̀gẹ́ ìdájí mẹ́rin wọn lábẹ́ yíyí èyí tí ẹ sọ̀rọ̀ yọ ó ko alwo kawai ne wato a tafi ya taho ko tare a su ba ne hadisi guru وعن سلمان بن عامر الضبي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أفطر أحدكم فليفطر على تمر فإن لم يجد فليفطر على ماء فإنه طهور رواه الخمسة وصاه ابن خزيمة وابن حبان والحاكم سلمان بن عامر قال سلمان بن عامر بن عوف بن حجري كو الضبي صحابي يعني النبي صلى الله عليه واله وسلم امام مسلم هو ليس في الصحابه الضبي غيره قبيله ان يقول له وجه قال أما أما الأمير السلام unlade zuhulu salamu ne na bilbar daga alif unladin koko daga alif ti abu amma alhafiz ibn hajar tazibu tazibu ngoki sahabati yazid ibn nu'ama abdabi ngai da da bai gai yazid ibn nu'ama abdabi al-imam bukhari magana usuhba ta bago wade ga ga ne ba muslim da ran kiyan na mutun ya da ke da bodin gado wani ayi mada ilimi yau ofo ka kulli da ilimi alim da ndu bano ga de ilimi kale da dabo de ilimi gawe ngo ya ko mimi ene ma ilimi yina ilimi eduyo na tosuyo wala azuri tona wadi adaba ma ba buzo alimu ta ko hadisin na abu hatimin razi ga hadisin na tazu kenan ibn hajar la da tafsir sunan al-imam abu da daga babu ma yusiru alai da ne ya ce ne ne daga da alibi sallallahu alaihi wasallam ga e da ne ya zumi ne bu inda tinga de ni pe ni gannen be don bi ne kabu maje nun ga de ni na wàtẹ́mi pé kí ní nkágbédé dòmbínà òjà àfàrígbé ní wọ́n olú péré bọ́nà ní wọ́n á ní pàdéjẹ́ ní àdíkì ní láwúnà ẹ̀sùn pẹ́mi jẹ́ níbi jẹ́ kábẹ̀ẹ́ ìdàmọ́dé dòmbínà mọ́ ẹ̀sùn pẹ́mi jẹ́ níbi núwẹ́ nínú ẹ̀nà àdéhùn ní ẹ̀láwó náà nu ọwọ́ ẹ̀jí náà kan bá àǹfààní àdèké làgálù pé mi náà nínú ẹ̀nà àdéhùn ní ẹ̀láwó náà ẹ̀rù pé mi gẹ́ níbi ẹ̀dùn ẹ̀bí náà ó jẹ́ fọ́dọ̀ làgẹ́ ẹ̀rù pé mi gẹ́ níbi ẹ̀mú rẹ̀ ó ti dáná kù mo gá náà wá ní iyọ̀ sọ́fà ndoci awo ndoci de kwankwani gi fini mbo ndoci de soson gi fini mbo ndoci de dikadorku gi fini mbo ndoci nwere ko ta ko ga ke ta to dombine kemi de make sure de wuri dombine de di tsabtanin wọ́n ti ráyìn akó ọ̀pọ̀ àti owó ọmọ káàdì dọ̀bí náà lè ṣe ẹ̀lájẹ́dẹ̀gẹ̀ sọ̀rọ̀ lórí kí n pẹ̀lú adébẹ̀ṣẹ̀ láti ṣe ìfipá lórí ẹgbẹ̀rún ọba yìí náà alewa ga tiyo wasu ce la ce yi kan wali ala da ga na so har na so ce la ce la da ke kwazo da so be ne jira da an ne ko da ta na mu a ala ku da ala ku da bina ki bu fuwa yi jin da ku to mun ban ga ku ne aba yi pe bu o ya ge le ndo da se da to mun ga lo Allah ya sabu dace mu وعن أبي هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم فقال رجل من المؤمنين kàní gé kàní kọ̀tínú bí ẹgbẹ̀ ìwòsàn alùsẹ́ bí ó zọ̀lẹ́ ẹgbẹ̀ ẹrù jẹ́ èyí ti fáfá nẹfà náà ní fẹ̀tọ̀ àgbẹ̀tì ìfẹ́ ìdàmù ti bá ọmọ ẹrù jẹ́ èyí ti fáfá wajen yi tifafa da alwuka ni alwuka kuna alfijiri allade alfijiri ga allani ɗan yi tifafa biyarwe wọn zuwa ni wọn jike wọn zuwa ni wajen sofiya da alwuka kuna yi gidi wọn zuwa ne a وعن ابي هريره رضي الله عنه قول عجيب في الدبو daga àti èyí ti fáfá wọ́n wà náà rọ̀ ṣẹ́mtù lantaflo ní ọ̀lẹ́ ẹnu ẹgbẹ̀bà lórí kí a ọ̀gá dá aṣòrò àlùbídì rẹ̀ nílùú ẹgbẹ́ bá da èyí tí ó bá jìjì ọ̀tí gé èyí ló bá lè kàlù yídì lànà yàwó yòhùn wà lábí rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ bí ọlọ́wọ́ nù kọ́lá náà rọ̀ sólù láyé sọ́lù gari ta sallar kan wisalu ke wisalu edo si azun lazun lukku azun ko wadda si azun daga su bayi ta su ji lati yana har bi gidi abe gidi lola wani penya ko wato kontinu hajji a su ba wuri wadda aka da zuwa wani har bi lozun wajen da kiyan na yi alwisalu عليه الصلاة والسلام كون فقال رجل من المسلمين زباني نجي من المسلمين جونا فإنك تواصل يا رسول الله يا رجل ينسى جمعان وتجي مصر فقال أنا لقاء يكون مثلي لذا تعجب بجول إني أبيت يسمني ربي ويسقيني من الليل فقعد يوفي يعني جوم يعني في فلما أبوا إلا فلما أبوا أن ينتهوا عن الوصال na na gwaga lusalu gwanan wa sala bihi yawman anabi ji usalu ya yi fuyin yaki sun ma yawman har da ya foye ne sun ma ra'abu ne lara a cikin da ya tsaye faƙala anabi zalla wata akala da gidanu da birtuku gada ka san da da ya tsaye ya miladi kiyo miladi ya yi kalmunkin lahu yawa ga na bai fure sha fure shi nan wai na wuri shi na abau an yanta ka kuna ga alu misalu gwanar mutafa kuna da al-bukhari bi muslimi ga gujo a ibn hajar rahimahullahu ta'ala talqis al-hadir wa ta'dir sinne ko قال البخاري ومسلم يدو بيت قاديس يا عبد عمر وقاديس يا لولا قاديس هنا عائشة قاديس على اسم المالك ولي أما رواية دي سعيد الكل الإمام البخاري كو يوم جاء دوجو ولي أبو Mmm. ke bi a nabi sallallahu alaihi wasallam ku kawai sabici kai boye ku be to sai amma lalle ci ga nabi amma ga sai du misal alim sa sallan ga sai ce ya wuju mai ya wuju ba da mu diga innakum lastu inga abalin ma ne za sallan ga ga yaji ga shi ya ne yau ne eti eti bo eti lamarin mewa wale ga ina hadisin na wuna ɗaya na gwani za ta ji wisa da dan zuwani ya za ko yi za ɗi oji n laguwa yi wato n fe gife yi ci fafa ji in bitu ya ma fi ke ɗeto mi ji in bitu ya rufu lo a kan to daidai na ẹ̀wà gan ẹ̀dùn yé ní ti ẹ̀ sọ̀rọ̀ fún mẹ́yà níbi sọ́dọ̀dà sọ́lọ̀m àtìyàgá òyò bèbè mọ́ ẹ̀wà gan ẹ̀dùn lágbàmú lúdẹ ìyàkàgbẹ̀tú àmá ń gbọ́rọ̀ lè fẹ̀yìntà bà náà ní ìzá fún ìgbà àyíkò mìsìlínà ẹnu gádà jí ó fẹ̀yìntà mẹ́ta ní bí ìzà ní yàrá kúlè nà máa nà bẹ́ṣẹ̀rú mìsìlíkù yóò àìlẹ́yà nìmáyìlá kù ìlàrún wáhìí ويوكو وعنه رضي الله عنه قال قال رسول الله من لم يدع قول الزور zanannu egere game na gwa wal amala bihi da tuno duniya wa jahal da jahilciya fa laysa lillahi hajja sai ji da bukata fi an ya da ta'amahu wa sharabahu na zane ga yanki ciwo lugba bai yi fi ciwo na rawawul bukari wa abu dawuda wa lamzu lahu wa da al-imam abu hurairah radiyallahu anhu ga gojo ko alaga hadisi na al al-bukhari kitab adab ta nan sa sallam ga man lam yada zanan